ní báyìí tí aago mọ́kànlá tó ṣe bẹ́ẹ̀ tó kéde láti yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ayíkòtò one zero one point one pọ́tún ètò alfik fìdí náà ní ètò tí wọ́n máa ní àǹfààní láti tẹ̀sí sí báyìí ẹ jẹ́ kí n àǹfààní lé ọ̀làdùnní bèrè lọ́wọ́ bí oṣù máa tún kọ̀ ètò. wàhùn wàhùn lẹ́bi láàá ìlàhà ìlàhùn. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين a ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa wípé àjọ kú ojúmọ́ àjọ káàbọ̀ sórí ọ̀tún ètò ètò àti àpò ní àlùfíkò fìdíìn ọ̀làdùnú bèrè lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà hmm. ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní ọkọ àtìyàwó tó jẹ́ pé wọ́n máa ń jà títí tí wọ́n fi ń bímọ títí tí àwọn ọmọ wọn tí wọ́n bí náà tó fi ń bímọ kódà gbogbo ará àdúgbò ló máa ń pélé wọn lórí wòran táwọn pèrè lé wọn lórí bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà tí wọ́n jẹ́ àwọn ọmọ fáwọn òbí méjèèjì ti wá ṣàtìkò lórí báwọn òbí náà ó ṣe gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yé bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe àkàwé lóríṣiríṣi fún wa àmọ́ síbẹ̀ ìjà yìí tún le kókó kó sí ni wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí àwọn ọmọ dámọ̀ràn yìí pé kí wọ́n kọra wọn sílẹ̀ torí kí ẹnìkan kàn bá lu ẹnìkan pa nígbà tí jà ń tó le tó bẹ́ẹ̀ gẹ́ èkejì wọ́n ní ẹni tí àbíkú ń dà láàmú tí ọlọ́run wá padà kádàrá pé kó bí àwọn ọmọ bíi mélòó kan díẹ̀ tó jẹ́ pé àwọn padà wá ṣe bẹ́ẹ̀ wọ́n padà wá dúró wọn ò kú náà tí àwọn ẹlòmíín bá wá fẹ́ sọ̀rọ̀ júwe tọ́ka sí irú màmá yẹn àbí bàbá àti màmá yẹn wọ́n mọ̀ wá sọ pé ọlọ́ọ̀dọ̀ rí àbíkú ń bẹ̀rù tàbí kí wọ́n tiẹ̀ máa tọ́ka sí ọmọ tí kò kú mọ́ wípé ọmọ àbíkú nù ọmọ àbíkú yẹn nìyẹn wípé ǹjẹ́ eléyìí kò burú bí àbí tó burú ni ẹ̀jẹ̀ ń darúbà ìbéèrè pọ̀. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ǹjẹ́ àwọn ọmọ táwọn òbí wọn jà bí wọn táwọn òbí yóò sì yéé jà lẹ́yìn ìgbà tí wọ́n bí wọn tán tí ìjà yìí wá peléke débi pé gbogbo kálukú gbogbo kó wá ti dá wọn mọ̀ ládùúgbò lílù ẹ̀ sì tó wíwọ́ hmm. nígbà tí wọ́n bá ń jà táwọn ọmọ ilé dá lábàá pé kí bàbá ọkọ ìyálẹ̀ nítorí kí ìjà yóò lè bá dókun nítorí súnmọ́ ni pé ìjà ló jẹ́ kí ìgbéyàwó yìí kẹ́mi rè ogun <laughs> nítorí pé ẹ sọ pé wọ́n ti bí gbogbo ọmọ náà wọn tán àwọn ọmọ náà tún ti bímọ ọmọ ọmọ náà tún ti àbàjá ló jẹ́ kí ìjà ní ipò tí ń ti ọkọ̀ gbéyàwó yìí síwájú tí òjò takú. tọ́gbà bá ní wọ́n pínyà kò gbẹmírú ìbànújẹ́ yẹn gan yóò sàn dọ́dọ̀ yín mm. nítorí pé ńgbà tó bá yá ìyá sọ pé ẹ̀yin lẹ jẹ́ wọ́n pàdánù ilé ọkọ wọn bàbá náà padà sọ pé ẹ̀yin lẹ jẹ́ kí ìyá yín ṣẹ́kù lọ́ọ̀dẹ̀ òun mm. sọ ẹ máa tó lóde Yorùbá tí bàbá bá pèrú èdè yìí tí ìyá bá pèrú èdè yìí èpè ló kù tí ó tẹ̀lé. torí ẹ̀ ń gbẹ̀yìn oṣù tẹ́ fi gbèpè ẹ má sọ ọ́ ẹ má pẹ̀tù sáwọ̀ ẹ sì má fàdúrà ràn wọ́n lọ́wọ́ kí wọ́n gbàgbé ìjà bó tilẹ̀ jẹ́ pé ìgbà míì ẹ̀yin fúnra yín ẹ lè tún àárín yẹn ṣe láì jẹ́ ọ̀nà kẹ́ ẹ dábàá kan kọ̀ra wọn lẹ̀ hmm. so wọn náà lè máa mú rìpọ́ọ̀tù wá fún àwọn bàbá yìí lórí wípé ìyàwó rẹ ọ̀ṣọ́ nǹkan tó sì fẹ́ ṣe ní ìsinmi pé nígbà tí gbogbo ayé bá sùn ọ́ dariwo lẹ̀ ládùúgbò ó sì rí pé olù débi hin bí gbogbo èèyàn bá ń lọ òní gbà ọkàn ní kí bàbá gbọ́ ni ó sì fẹ́ ti tó màmá létí ọgbọ̀n táwọn náà sọ. àmọ́dáwo ẹ máa ma jàmbá wo ẹni nìkan lẹ́wọ̀ aládùúgbò ni kò dá lẹ́yìn sí. Hmm. sórí àbí ọmọ tó fẹ́ gba sìgá lọ́dọ̀ bàbá rẹ̀ ni. Hmm so náà kàn gba sìgá kan lọ́dọ̀ bàbá ni wọ́n náà bá mú sìgá kan mọ́ bàbá ọmọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n bá fi sìgá lé lọ́wọ́ náà yá mi láìta ah. ah. láìta báwo ó ní à ilé ìjọba àlẹ́ ń sẹ́yìn bàbá mi ẹ̀yin lẹ́ẹ̀dáàdù àdàpọ̀ ọmọ yìí má jẹ́ kí má má ra gbalé àmú sìgá orí ibú ni sìgá mú à ṣé ah. pé orí ibú lẹ́yìn máa ń ṣe. bàbá padà fi sìgá lẹ̀ nígbà tó ọmọ ní ń tí ó ní má mú sìgá yìí ẹnikẹ́ni ọ̀pá tì. so lẹ́yìn náà bá dá bí ọgbọ́n bẹ́ẹ̀ ó ṣeé ṣe káwọn bàbá yẹn ọgbọ́n tí wọ́n ti gbọ́n ti fẹ́ kí wọ́n <laughs> wọ́n lẹ́ni tí àwọn ọmọ rẹ̀ máa kú hmm. tó bá ti bí ìmọ̀ yóò kú hmm. so àwọn Yorùbá máa ń pè níyà àbí wọ́n bá rí àwọn ọmọ tí wọ́n padà ṣẹ́kù wọ́n mọ̀ pé ọmọ àbíkú yẹn nù. Hmm. àkọ́kọ́ àṣìṣe ń bẹ nínú àbíkú àbíkú ní èdè tí à ń pè lédè Yorùbá yẹn tá a bá wò sí ṣẹ̀rí ẹ̀sìn fúlà. ọmọ tá a bí tó kú òun ti lọ hmm. kì í ṣe ńlá bí tó kú tá a tún bí tó tún kú tá a tún bí tó tún kú hmm. ẹ lè tún bí má òun ti lọ ó ti lọ́nu torí rẹ̀ tí mo ń jáde kú ló bá yẹ pé níta gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ẹni tá a bí lẹ́ẹ̀kan tó sì kú hmm. tóun ti lọ tiẹ̀ kò sí wàhálà ń bẹ̀ hmm. a máa bí ó kú a tún tún bí ó tún kú àbí àkúdà ayé àdánù. Hmm. bẹ́ẹ̀ni. so nítorí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run irọ́ lásán ni èdè ń gbọ́n òṣèdédé ẹni tó bímọ tó máa kú ọ̀dà àjùká pé àbíkú ẹlòmíì kan sọ pé márùn mọ wáyé kí n tó dún ìwọ wò <laughs> ẹ̀ka tó wá rà lórí yẹn hmm. ìgbà míì wọ́n sọ pé ọmọ yẹn nígbà tó ti fún àwọn ní wàhálà ṣe púpọ̀ púpọ̀ àwọn wá fi àdá dá pàṣìlà nígbà tó dé orí ẹlẹ́ẹ̀karùn-ún nígbà hmm. táwọn tún bí lẹ́ẹ̀kẹfà tó ń tọgbẹ́m lọ́wọ́ irọ́ lásán tí ó lè fún ṣètọ́ni láti sọmọ aládàá so kò lè fún ṣètọ́ni ó tún sáládàá mi mm. sọ èyí ọmọ wa pé ha ọmọ yìí náà kìí sùn mm. kìí sùn mm. kọ́ máa pèèyàn níyà àbíkú ó dájú pé kìí sojú rẹ̀ wọ́n ti pè bẹ́ẹ̀ ẹ̀yìn rẹ̀ wọ́n ti ń pè bẹ́ẹ̀ a jẹ́ pé ẹ̀gàn nù òfin ọlọ́run dá lórí pé ẹ̀ gbọ́dọ̀ pẹ̀gàn ẹni tó bá ti lè pẹ̀gàn dáadáa rẹ̀ ńlọ fi ń tọrọ òun ti dáadáa rẹ tọrọ fẹlẹmi tó jẹ pé wọn gbà lọ́wọ́ rẹ lágbàpè ìwọ mélòó náà dáadáa tó ṣe ìwọ dáadáa tó wá ṣe dáadáa kó tún ṣe àìdá mẹ́wàá sòtún amúnú dáadáa ẹ̀ta hóró ìwọ̀n tó ń gbóyàn sọ dájú pé òrónú dáadáa ọmọ àbíkú yẹn ni ó ẹ ń sọ̀rọ̀ ẹ̀gàn nìyẹn èyí mm. sì sọkọ lọ bẹ́ẹ̀ sọ èyí sọ àsọgbé àsọpamọ́ ni mm. sọ eré ìjẹ́bù ṣe jẹ́ jábẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú ìṣesí Yorùbá nù wọ́n fẹ́ràn ẹ̀gàn púpọ̀ ó ti pọ̀ jù tí wọ́n bá yọwọ́ ẹ̀gàn nínú ìwà pálapàla tó wà lọ́wọ́ wọn hmm. ó súnmọ́ pọ̀pọ̀lọpọ̀ wà lẹ́jẹ̀nà sọ ẹ̀gàn yẹn ti pọ̀ jù láwùjọ Yorùbá hmm. ká máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láìda ó ti pọ̀ jù bọ́ọ̀ bá mọ̀ túmọ̀ ẹ̀gàn hmm. so ká máa fẹnu sáàtì àwọn èèyàn ó ti pọ̀ jù sọmọ pé inú rẹ̀ dùn àfi tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn èèyàn láì dá ọ ò ní fìkà pè kan tó bá ní kó sọ̀rọ̀ làákàì kò ní rọrọ̀ mu wa àmọ́ tó bá kan ẹ̀gàn ètè rẹ̀ ọmọ jó ni ahọ́n ọmọ jó bí ewé jó bẹ́lẹ̀ nítorí pé tí máa dùn máa wọn. Hmm. Jazakumullahu khairan Sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ láwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèrè yòókù ẹ̀ ló kọ́ yín o. sàwọn olùkọ́ àwọn sílẹ̀ sọ. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àkí àwọn dòkítà akọ́lọ́gbà lọ́rẹ̀ ni wọn. ẹ̀sọ̀ ìbéèrè mi lọ báyìí pé fún ẹni tí ó ti bá ìmáàmù kí létírì ní ní after isha mhm. so ó wá fẹ́ jẹ àǹfààní kò ní kì kìámù lóyè mhm. ṣé kò wọ ìrún ìrẹ àwọn nọ́fẹ̀lá tó fẹ́ kí gbogbo ṣẹ̀gbẹ́ gbé kó sí wípìrì ní ẹ̀mọ́ tá a lè mú ehm, kùnúùsù wá ní eh, rákàbẹ̀rù nínú àwọn kìámùlé ìtàṣe ní òòrùn ní aláàkọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé zakat téèyàn yọ bí anábẹ́jì tí ehm, ṣe àwọn ṣèkọ àwọn dọ́kítà ṣe pani láti pé ẹni tó ní forty million tó yọ one million bẹ́ẹ̀ ṣé one million yẹn ṣé ó lè pín fáwọn èèyàn àbí ẹni gbòógì ló gbọ́dọ̀ kó fún ẹni tó ti ṣe sọlẹ́tì wòtìrì pẹ̀lú imam torí pé fẹ́ ní ládàá pé kí wọ́n kọ́ àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn ló ń fi dúró sẹ́sìn fọlọ̀ tó tún wá jí lóru tí tó ń ṣe àwọn náfìlà mi ó sì fẹ́ jẹ àǹfààní kóun tó fẹ́ ṣàdúà ó wá fẹ́ ṣàdúà rẹ̀ yẹn ó fẹ́ sọ di kùnúùtù tá a lè kàn dá kùnúùtù ṣe lórí náfìlà tí à ń ṣe tí èsì wòtìrì rárá o a lè dá wọ́n ní tá a fẹ́ fẹ́ yọ zakati forty million tá a wá yọ one million ṣé one million yẹn a lè kó fèèyàn kan bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ lè kó fèèyàn kan hmm. lábẹ́ òfin ọlọ́run wọ́n ní tá a bá fẹ́ fún yẹn zakati hmm. èyí tó pọ̀ jù tá a lè fún un ká méje ojú ìdajì ní sọ́ọ̀bù lọ. ìgbàdàn bá sọ pé ní sọ́ọ̀bù ní ìsẹ́jẹ́ two point eh, two point two million naira lápèjú hmm. ó túmọ̀ sí pé tẹ bá fẹ́ fún yẹn kan lówó ẹ má jẹ́ kó ju one point one lọ hmm. so tí ọba tó bẹ́ẹ̀ kò burú hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ àmọ́ kí wọ́n máa pín fáwọn èèyàn twenty twenty naira one million twenty twenty naira sẹ́yìn mọ̀ pé àwọn èèyàn yóò ti pọ̀ jù àǹfààní owó wọn ní german kankan hmm. lọ́dọ̀ wọn wá kí èso káwọn apẹ́ni tó fẹ́ yọ zakat yẹn wọ́n wá gbé one million fún wọn nìkan mọ́tò fojú sí pé tẹ̀mí ojú báyìí lọ sẹ́nu pé yorùbá onítẹ̀mí ojú báyìí lọ yẹn pé sọlá dẹ̀mí two million lọ rárá o tí yorùbá ti gbàgbàgbé ẹ̀ mm. lọ́kọ́jú rẹ̀ mm. ìwọ náà lọ mójútó òwò tó ń bá ń ṣe kí wọn náà dẹni tí ọmọ yọ zakat. ẹ̀lọ́ mm. ìjà ó ti já ẹ̀lọ́ kan ní o ẹ̀lọ́. nípa apá ìlú àti àwọn ẹ̀rọ sọ̀rọ̀ ọlọ́ọ̀dà àwọn ọ̀sán náà kí lẹ kọ́kọ́ nínú. àgbà tí a lè lò láti kiri. láti ìṣòro ìbéèrè yìí. mo láti kiri. tọ ìbéèrè yìí láti kiri. ẹ bá tẹ̀lé mi lọ bí ìbéèrè mi lọ́wọ́ àwọn ẹ̀tọ́ wa. mo ní mo ní ti ní kan lálẹ́ àná la ìra rẹ̀ ó já ó já wá lọ́nà rẹ̀ àti àyè rẹ̀ wọn láti tẹ̀ báyìí. padà ó yé ẹ jẹ́ káwọn bẹ̀rẹ̀ lẹ́yìn náà bàbá máa ṣe ẹ lóko ẹ̀yìn o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh orúkọ mi kamadina abdulkareem niger republic. ìbéèrè yìí. ìbéèrè mi fún àwọn dókítà ni pé mọ́kọ́ kí mo ti kí àwọn dókítà jọ̀dá fún láfẹ́rẹ́. ẹ̀yin ọ̀yẹ́ ẹ̀kùn. ìbéèrè mi ni lórí mẹ́wàá àtẹ̀yìn yìí. Hmm. àwọn mọ́sìkì fẹ́ńbẹ́ tó ti pé wọn ò kí ákámúdédé àsìkò ìṣá yìí wọ́n sọ ọ́ di ìdájúró. àwọn kẹ́lẹ́ wọn kí ákámú àmọ́ wọn ní kíríkìrí ó di ìdájúró ìbéèrè mi wá ni pé èwo ni ó ti délé níbẹ̀. bákan náà èyí tó tún tẹ̀lé lábẹ́ àdìsá Ànábì sallallahu alaihi wasallam tó ní ẹni tó bá dúró pẹ̀lú ìmáàmù tí ìmáàmù fi parí wọ́n kọ́ ládàá pé ó yẹ òru yẹn pé ìmáàmù alákọ̀ọ́kọ́ ni á lò ní àbí ìmáàmù ẹlẹ́ẹ̀kejì eléyìí ni. alhamdulilayi ìbéèrè tí wọ́n ṣe lọ́tìkì wọn nígbà pé kíní kan jábọ̀ lóru àná hmm. bóyá táwọn sọ pé ìràwọ̀ jábọ̀ ìràwọ̀ kì í jábọ̀ hmm. ògúnná ló máa ń ṣẹ́yọ hmm. látara àràwọ̀ ògúnná tó sì máa ń ṣẹ́yọ látara àràwọ̀ yẹn òfin ṣẹ̀rí àfihàn wá pé òkò ni tọ́lọ́ máa fi sọ àwọn ṣẹ̀pọ̀n nígbà tí wọ́n bá gbé ara wọn gùn tí gun orí èjìká ẹnìkejì láti jẹ́ ọ̀rọ̀ gbọ́ ní sàmàlẹ́ ayé lọ́mọ wa mú kí ògùn náà fẹ́yọ̀ hmm. látara ara wọ̀ eléyìí tọ́lọ́ máa fi sọ wọ́n lóko tí máa fi jó wọn dànù torí ẹ̀ tí bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọ̀sọ́ pé ká sọ nǹkan kan hmm. ṣùgbọ́n ká mọ̀ pé tuma rẹ̀ nù. béèrè tún sí láti Niger Republic wọ́n ní àwọn mọ́sálásí tó ṣe é pé ní mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan yìí tí bá ti ṣe sọ́látùl Ìṣá oníkálukú máa gbalé lọ wọ́n wá fi pàdé sí òru ìgbà náà làwọn sì kíyàmù lẹ́yìn àtàwọn mọ́sálásí tó ti fáwọn ṣe sọ̀láàtì tarawih gbàtẹ́ máa ṣe sọ̀láàtì tarawih tó bá kankan ṣe sọ̀láàtì witr wọ́n ní àwọn oṣù lóru wọ́n lè wá pàdé láti wá ṣe sọ̀láàtì witr lóru àbí kí wọ́n sọ pé kálukú lọ ṣe tiẹ̀ ńlé pẹ̀lú náfìlà tó tún ṣe èwo ló ṣe dọ́gba nù rẹ̀ gbogbo ẹ̀kọ́ ṣètò burú mẹ́. àmọ́ tẹ́ bá ti ṣe sọ̀látù tarawih tó wá kù sọ́wọ́ sọ̀látù wẹ́tìr ọmọ ìjọ jẹ́ pé torí sọ̀látù wẹ́tìr lẹ́tì wá padà wá mọ́ṣáláṣí láti wá máa ṣe ní jàmá. nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó fi yé wa pé afdalu sọ̀látù rajul ma kana èyí tó ṣe nílé rẹ̀ àyàfi tọ́jú ọ̀ràn yẹn hmm. ìgbà tó jẹ́ pé àti ṣe má sọ̀dátù tàràwé èyí tó jẹ́ pé náà tí kálukú bá lè lọ dá tiẹ̀ ṣe ń lé ńlọ́lọ́lájú àwa ṣe ń mọ́ṣáláṣí nítorí ìdí kan àbí ìdí mi àgbọ̀dọ̀ wá padà wá mọ́ṣáláṣí láti wá ṣe sọ̀dátù wítìrì lásán jàmá hmm. oníkálukú kó ṣe ti ẹnu lé torí pé ànábìnrin ẹ má sọ wọn di àwọn sàárè torí pé ilé tí wọn bá ti ṣe sọláàtì àwọn sàárè hmm. wàyí o tó bá jẹ́ pé sọláàtì o àtàhájòdì tàǹsì àtàràwé tàǹsì àwọn ìmáàmù méjì àwọn ní máa ṣe pẹ̀lú àdìsí ànábì sallallahu alaihi wasallam tó ní man qama ma'a al-imami hatta yansarif kutiba lahu qiyamu layla ẹni tó bá dúró pẹ̀lú ìmáàmù tí ò lọ títí tí lè máàmù fi lọ wọ́n kọ àkọọ́lẹ̀ fún pé gbogbo òru yẹn ló fi ṣe sọ̀lá àwa ti wá ní ìmáàmù méjì báyìí ọ̀kan ṣe ìdajì ọ̀kan ṣe ìdajì ṣé ìmáàmù alákọ̀ọ́kọ́ ìní tá a bá lọ pẹ̀lú lílọ rẹ̀ ìná àjẹpá dúró pẹ̀lú ìmáàmù títí ìmáàmù fi lọ tá a fi gba aládàá pé gbogbo òru la fi ṣe sọ̀lá àbí ìmáàmù ẹlẹ́ẹ̀kejì ìmáàmù ẹlẹ́ẹ̀kejì ni hmm. nítorí pé sọ̀lá tẹ ẹlẹ́ẹ̀kejì wọ́n má lórí tálákọ̀ọ́kọ́ ni hmm. ẹlẹ́ẹ̀kejì yẹn ìgbà tálákọ̀ọ́kọ́ tó ṣe tiẹ̀ tí ó ṣe tán lẹ́lẹ́ẹ̀kejì tó bẹ̀rẹ̀ ẹlákọ̀ọ́kọ́ tó náà sì parí tiẹ̀ kọ́ lọ́lé ìbọn hmm. náà ń bẹ́ńbẹ́ ni tí ó náà ń tẹ̀lé ìmáàmù kejì hmm. òfin ṣẹlẹ̀ àṣìṣọ fún wa pé àtàdà àtàdà ẹni tí ń bá ti ń tẹ̀lé nǹkan ìdájọ́ ti ń tẹ̀lé ní ọgbà ajẹ́pẹ́sọ̀ láti alákọ̀ọ́kọ́ òtítà òun náà láti ń bá lọ títí tí ó fi di pé wọ́n sálámà ní sálámà ti gbẹ̀yìn màá náà ló ní ìdájọ́ kó dúró pẹ̀lú imam títí tí imam fi parí. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six hello kọ́nyìn o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuhu. Ó máa máa o láti Ọ̀yọ́. Ìbéèrè yìí ìbéèrè mi ni pé tí èèyàn bá ti ṣe àlùwàlá hmm. tí ó wá bú tó tó ti tó ń ka kùrán lọ́wọ́ tó wá bú tó tí yóò tún sálùwàlá ṣe ni. Bàbá jẹ́ pé àsìkò tó bú só yẹn nígbà tí ń ka alukur'an lọ́wọ́ hmm. kìí ṣe pé ń kà lẹ́ni tó gbé e lọ́wọ́ hmm. ń kà lórí ni so eléyìí ò ní tún àlùwàlá ṣe. Mọ̀tò wá sí kí ẹ bá gbé alukur'an lọ́wọ́ lẹ́yìn tí ń kí alukur'an lọ́wọ́ tálùwàlá bá ti játa ìjà ẹ gba alukur'ani lẹ̀ hmm. ẹ lọ tún àlùwàlá ṣe kẹ́ ẹ lè bá a tún láǹfààní àti tuntun gbé hmm. àmọ́ tẹ́ ẹ bá ti tún àlùwàlá ṣe ẹ gbọ́dọ̀ gbé alukur'ani lọ́wọ́ nígbà tẹ́ ẹ lálùwàlá. ẹlẹ́wọ̀n wọn lé ní ìṣẹ́lẹ̀ yìí ó kọ́ ẹni lọ sí pé. ó kọ́ mi ní Salman Farid láti Ìlọrin. láti. láti Ìlọrin Salman Farid láti. ìbéèrè ìbéèrè mi fún kí ni ojú tí Islam fi wo àdúrà tí wọ́n àtàkì mọ́ ara Quran ṣé èèyàn lè máa ṣe. padà ó ti yé. wọ́n kọ́ ni pé gbogbo alukur'an tí wọ́n tẹ̀ jáde pọ̀ ni wọ́n máa ń fi irú àdúrà yẹn sí. sáwọn hmm. kan wà lóòótọ́ tẹ́kun kọlu àdúrà yẹn sí. Hmm. so kò sí nínú nǹkan tá nàbì sallallahu alaihi wasallam ṣe àbí tó ní ká ṣe. Hmm. ṣùgbọ́n gbà wá látọ̀dọ̀ apá kan nínú àwọn aṣíwájú rere pé kí wọ́n máa ka alukur'an kí wọ́n máa ń ṣàdúrà hmm. àmọ́ ọ̀rọ̀ àdúrà wo gan ni wọ́n máa ṣe kì í soríṣi ẹyọ kan torí tí ìbá sọ ọlọ́run ló ní ẹsẹ̀ nǹkan tí ìbá ṣànàbì kò lè jóríṣi kan hmm. tí wọ́n wá ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ fi ṣe báwọn eléyàn ti ṣe ń ṣe kò sí nǹkan tó burú mọ́ àmọ́ kí alukur'an ká máa kàdúrà yàn ó ti hmm. dàdáadáa lẹ́nu zero zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lu jábí mi ẹ ló kọ yín o. ẹ ló rọ ó kọ yín ẹ kú sọ ọ. ẹ ṣe o. adékun tajudé ìrìnàjò láti sẹ́yìn. ìbéèrè yín. ẹ dákun bí mo fẹ́ béèrè yìí ó sọ̀rọ̀ pé fún màmí tó jẹ́ wife mi ó sọ̀rọ̀ tí ní time kan ọmọ tó wá gbé lọ́wọ́ ọmọ yẹn kéré hmm. so ọmọ yẹn kéré gan gàdẹ́ tí mo lọ́mọ yẹn ni hmm. àbúrò mi kan wá gbé ọmọ yẹn lọ sílé ń tọ́jú ẹ̀ hmm. tó tẹ́lẹ̀ tí ń tọ́jú ẹ̀ títí ọmọ yẹn wá dàgbà sí ẹni yẹn lọ́wọ́ ṣùgbọ́n ẹni onídìísí ni ọlọ́run kò tẹ̀ fún púpọ̀ jù so ó tún wá fẹ́ ọ ti sọmọ ẹbí bí ọmọ ẹ̀ náà ló ń pè mọ́ so bẹ́ẹ̀ onídìísọ́ wá jẹ́ yẹn ó tún wá ń lọ sí church láti mọ̀ lọ pé ìpè àdúrà pé kọ́lọ́run ó dáhùn lọ. sọ wá mú ọmọ ẹ ti mú ọmọ ẹ lọ́dún so bẹ̀tẹ̀ ọ̀rọ̀ yìí ní ìsìn ní wọ́n á fẹ́ tí a pín pé ọmọ yìí o bóun náà ṣe dékọ́ àsọ́dọ̀ tì mí padà kí ló ti di twelve pẹ̀lú ìṣàtò wa so bẹ̀tẹ̀ má dé gbà fà á ọmọ yẹn òun dá tó ń bà mí jẹ́ bí pé pẹ́pẹ́ lè rẹ̀ lè mọ̀ pé ọmọ tó ń ti sọ di tòun kí wọ́n pé kó mu wá so ní wàá mọ tí mo lè ṣe lọ́wọ́ àárín ẹ̀mí kí n ṣe ẹ̀rẹ́ sà ẹ̀rẹ́ sà tí wọ́n mẹ́nu ò sì lè dọ́mọ ẹlòmíì kò síbò sí lè gbọ́mọ tọ́ kí ní ni ọmọ wa kú lórí bàbá àtìyá rẹ̀ hmm. tí wọ́n wá dà lé wọ lórí pé wọ́n lò ní hmm. kò síbi tí wọ́n ti sọrú rẹ̀ láyé láti ti mà ìpè ọlọ́run bẹ́ẹ̀ lè wa wọ́n bẹ nínú àwọn ẹ̀dá nítorí náà dá wọn lóhùn ṣùgbọ́n kò tí ì dá wọn lóhùn. so àánú yóò wà fún wọn púpọ̀. Hmm lórí ọmọ tán bá ṣe àgbàtọ́ rẹ̀ àwọn ọmọ wò pé wọ́n fẹ́ dá wọn lóró ni nígbà tán bá fẹ́ gbarú ọmọ yẹn kó lọ́dọ̀ àwọn kò sí tàbí ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé mùsùlùmí ni irú sísá yín tó gbọmọ sọ́tọ̀ yẹn tí ọkàn wa balẹ̀ ní kò ní pa kádàrá ẹ̀sìn rẹ̀ dà kò sí wàhálà ó máa gbọ́dọ̀ rẹ̀ àti òní ní kọ́ yín gbà kan kọ́ wá bá yín lu àsìkò díẹ̀ àmọ́ ní ìsìn pẹ̀lú pé òun ẹ̀ ṣe mùsùlùmí àti mọ̀ pé àwa náà dá jẹ́ mùsùlùmí tọ́mù èèyàn bá ń gbọ́dọ̀ wà tó òun ẹ̀ ṣe mùsùlùmí á máa pa láṣẹ kó máa ṣẹ̀sìn tiwa náà ni nítorí kó lè wà lásán kó ọmọ sí lọ àwọn sì máa ti yẹ pé Islam ní kó ṣe irú rẹ̀ náà ni sísá yín ti ṣe fọmọ yín sọ àá sì mọ̀ pé Islam lọ́nà ìwà alẹ́ ìfẹ́ kí fámílì ọ̀dàrú ẹ fẹ́ gba sísá yín lọ́kàn jẹ́ àmọ́ ẹ fẹ́ dùn ọmọ yín nínú ẹ fẹ́ kọ́kàn sísọ bàjẹ́ ẹ fẹ́ dùn ọmọ nínú kò burú kọ́kàn sísọ bàjẹ́ àmọ́ kẹ́ ẹ má gbọ́ ọmọ lọ́kàn jẹ́ torí tẹ́ bá ti fọmọ́lẹ̀ tẹ́ bá ti fi Islam sílẹ̀ ẹ bá lọ́kàn jẹ́ láyé àti lálùkìyàmù torí ẹ tí sísá yẹn ọba bínú kó bínú àfi tó ní ọba di mùsùlùmí kó lè láǹfààní àti gbàgbà tọ́ ọmọ hmm. àìjẹ́ bẹ́ẹ̀ ẹran ti pọ̀ ọmọ yẹn ẹ̀yin lọ́lọ́wọ́ bi léèrè o hmm. àmánà lọ́mọ jẹ́ lọ́dọ̀ yín lè jẹ́ ti ṣe jẹ́. Hmm. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ́ ní. ilé mi fún abdulaziz láti abdulaziz láti lọ́mọ. ìbéèrè yín. ìbéèrè mi fún àwọn olùkọ́ ìgbà yẹn aláṣà náà tẹ́lá tó fún mùsùlùmí tó jẹ́ ọkùnrin ipò ti fẹ́ alìkìtà náà aláàánú ló tó wà pé wàlá táǹkì mùsùlùmíkà àtàyù ìpamọ́ fẹ́ tó jẹ́ kéfìrí alákòójú ò ní ìtọ́jú àwọn àyà ti ní ojú tó fi wò ó ni pé ká máa lọ lè kí o nítorí pé kì í ṣe fóònù àbí rédíò kìíní kan láti sọ̀rọ̀ ẹ̀sìn lèyàn máa fi kọ́ ẹ̀sìn ẹ̀ máa lọ lè kí o máa lọ lè kí o gbogbo eléyìí àwọn afáàyàn ti máa ń kọ́ yín wọ́n mọ̀ ìyànnànà rẹ̀ fún yóò yé yín dáadáa kò sí àtakò láàrin àyà méjèèjì ìtumọ̀ àyà méjèèjì ni pé ẹ gbọ́dọ̀ fẹ́ni tí kìí ṣe mùsùlùmí níyàwó àyàfi àwọn àlù kìtàbù nìkan nínú wọn. sọ eléyìí wọ́n ń pè ní àmọ́nàkọ́sọ̀s so àṣẹ tọ́fẹ̀ tó gbòòrò ni ṣùgbọ́n tó ṣe pé a ti fa nǹkan kan yọ náà hmm. gbogbo ẹni tí ìbá ti ṣe mùsùlùmí lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ àyàfi àwọn tó jẹ́ ahlul kìtàbù nínú wa àwọn nasara àtàwọn yahudi. Hmm. hello. ọmọ àlekún àtúntò. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wo kọ́ni lọ sí pé. Suleiman ní láti Ògbómọ̀ṣọ́ ìbéèrè yìí. ìbéèrè mi ni pé à ń ṣe sọ́nà ìgbà tí ó dé ibi rákàlẹ̀ kejì. wọ́n ti máa ń fi dé kòkó ti àtàyà máa ń gbàgbọ́ sí ìdílé tọ́lẹ̀ kẹta bọ́ ti nàró completely so wọn lè wálẹ̀ mọ́ so ṣé ní ìlú ìbọn ti gba ìmáàmù wálẹ̀ mọ́ wọn kàn sí ètò fífi rákà mẹ́rin so rákà mẹ́rin yẹn ló ti wá ti àtàyà ní kó wá sálámọ́ tó túmọ̀ pé àtàyà kan náà la ṣe ìwọ̀n mo fẹ́ bèrè sí ilé lórí pé kí wọ́n lọ́wọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà wọ́n mú ṣùgbọ́n bí sáré orí kan dẹ̀ ẹ̀ ti gbàgbé wọn wá ṣé ṣáájú sálámà àbí lẹ́yìn sálámà ni wọ́n mú sùjúdù sáwì yẹn wá. iwájú ni kálámà. bẹ́ẹ̀ ni ti ṣẹlẹ̀ sí anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abdullah ibn buhayna radiyallahu anhu nínú sahih muslim wọn nàbẹ wa sallallahu alayhi wa sallam wọ́n gbàgbé láti jókòó ṣe tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ nínú sọ̀láàtì oníraka mẹ́rin. ànábì wa àwọn sàábà wa ní subhanallah ànábì ti dúró ànábì ń bá sọláàtì rẹ̀ lọ ìgbà tó parí sọláàtì yìí ó ṣe tẹ̀síọ́hòd wọ́n ń retí kọ́ sálámà kàkà kọ́ sálámà ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yìn wá àgbà náà ló tó wá sálámà sọlá yìí fi hàn pé tá a bá dínkù nínú sọláàtì irú tẹ̀síọ́hòd tàlá kọ̀kọ́ ìforíkalẹ̀ gbàgbé ṣáájú ká sálámà. kì í ṣe gbogbo ní tí a bá gbàgbé fi sílẹ̀ nù sọ̀láàtì ní ìforíkalẹ̀ gbàgbé o wọ́n yẹ kí á kíyèsí ara dáadáa hmm. kó jẹ́ pé àwọn ẹni tí wọ́n ń síwájú àwọn èèyàn láti ṣe sọ́lẹ̀ à hmm. wọ́n farabalẹ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn hmm. kó tó di pé wọ́n bọ̀ síwájú ẹnìkan sì béèrè pé wọ́n láwọn ṣe sọ láti lẹ́yìn náà ìgbà tí àwọn ṣe sọ láti wọ́n jẹ́ wọn rákà mẹ́rin ní rákà ẹlẹ́ẹ̀kẹrin imam ẹ̀kan ló forí kalẹ̀ kò forí kalẹ̀ lẹ́ẹ̀kejì ó ti wá ṣe tẹ̀sán òjò ti sálámà àwọn yẹn wá pàkíyèsí bàbá ẹ̀kan lẹ́ẹ̀ máa forí kanlẹ̀ ní rákà ẹlẹ́ẹ̀kẹrin yìí ìmáàmù bá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì wípé ó gbé kò gbé o ìgbà tó sọ sùkà tó fẹ́ rù sùkà bọ́ ẹrù gan kò sí gbé sókè torí pé òfin ṣẹ̀rí àsọ ipò gbogbo tó bá ti jẹ́ rúkùnán fẹ́ sọ̀lá tó bá jẹ́ orígun kánú sọ̀lá sojúdù sáwò gbé ìforíkalẹ̀ ìgbàgbé ògbé rárá rárá ẹ gbọ́dọ̀ ṣe ọlọ́run tún á ràn yín lọ́wọ́ láti ẹlẹ́ẹ̀kẹrin lọ́bọ̀ sí ṣùgbọ́n ti ṣe jókòó náà lẹ́sẹ̀ Allahu Akbar ẹ mú ìforíkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ gbàgbé wa ẹ wàá ṣẹ̀ṣẹ̀ wá ṣe tashahhud ẹ sàlámù tẹ̀bá tí wàá sàlámù ẹ wàá foríkalẹ̀ lẹ́ẹ̀mejì torí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ ti ṣàlékún sálámà tẹ ẹ ṣeun láì jẹ́ pé sọlá ti tì pé àlékún ni hmm. tẹ̀síwájú tẹ ẹ ṣe pé kẹ́ sálámà àlékún ni hmm. ìjókòó tẹ ẹ jókòó fún sálámà tí ò tí ì tọ̀hún hmm. àlékún ni. so òun lẹ́wàá ṣe àtúnṣe rẹ̀ pẹ̀lú fíforí kalẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tẹ̀ bá sálámà ṣẹlẹ̀ ìjẹ́bù sí jẹ. ẹlọ́kọ̀ yín o ẹlọ́kọ̀ yín. ẹ̀pà wà lókè. wàhálà ìgbìmọ̀ sálàmù rọ́ṣùn náà láti Ògùn State àbúrò àyíṣà láti Ògùn State. ìbéèrè yìí. náà ní àràǹdí bí a rí pé ó ti jẹ́ nǹkan tó ń pọ̀ gan pé àwọn èèyàn níbi hápúlà tí wọ́n bá ń fi fún àwọn ọmọ létí lẹ́yìn ìgbà tí wọ́n bá gba lẹ́yìn ìgbà tí wọ́n bá gba àwọn owó certificate àti àwọn nǹkan míì tó jẹ náà ti ẹ̀gbá nìkan lọ́tí wọ́n ń béèrè pé sí àwọn ọmọ létí kọ̀ọ̀kan tí wọ́n ti ń jẹ wá látọ̀rẹ́ tí oúnjẹ báyìí tẹ̀gbé wá lẹ́yìn ẹ̀rọ tó wá gba àwọn owó ní ojú agbègbè tó ń kọ́ fún àwọn èèyàn bẹ lórí ìgbèrú tí ń gbà yẹn gan tó ń ta àwọn èèyàn jù. mo ti yẹjọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bẹ́ẹ̀. àtẹ́gbẹ́ ìpè ṣé eléyìí kí ni um, dókítà àti wọn bá wa sọ sí pé ó tọ́ báyẹn èyí pé àyíkáwọn sí yẹn náà ti ń ṣe ìgbọ́n náà àwọn àtàjọ oníṣẹ́ náà. àkọ́kọ́ ni pé lóyún ẹ̀ kìí ṣe béèrè tó pé àṣà tẹ̀ǹtẹ̀lé tẹ̀ǹsọ́ dàtà mọ́ra yín lọ́wọ́ ni kí ṣe ti islam mu wa bọ́ni islam ti ní kẹ́ ẹ máa ṣe wàlí màǹgà hmm. bọ́ni islam ti sọ pé ẹ máa fọ́mọ ń ṣàhádà hmm. ilé kí ó mélòó wọn dálẹ̀ láyé ànábì ìdájú wa òkú tí wọ́n náwó lójú agbo àbí wọn náwó wọn ní kó kúlà wá wọn ní wọn kó hmm. mọ́ṣà wá ní kúlà gbogbo eléyìí ẹ̀yin lẹ dálẹ̀ so nítorí ẹ̀ a máa wò ó nínú òfin ọlọ́run àwọn nǹkan tó jẹ́ bá ta kò fi ọlọ́run nù kẹ́kẹ́ ń ṣe yẹn àmọ́ pé pọ̀tọ̀ etí hmm. ò bá takò fi ọlọ́ àmọ́ sọ pé lẹ́yìn ò burú wọ́n gbogbo lẹ́yìn tẹ́lẹ̀ náà ẹ mọ̀ pé owó lẹ̀ ń wá hmm. owó lẹ̀ ń wá so wọ́n ní ìdá ọ̀rẹ́ ìfẹ́ sábàbò bọ́kọ́lẹ́ láàjẹ̀ hmm. bàbá ti máa kí lọ́ọ́ fa nǹkan kí la fẹ́ máa ṣe yánu so owó ni wọ́n wá owó náà làwọn plan fún so gbogbo tó sì gba pé àwọn jẹ́ àwọn onífẹ́ gbọ́ so nítorí de eléyìn eléyìn ò sínú nǹkan tẹ́sí Islam fi kọ́ wa láti pìlẹ̀. ẹ lọ́kọ̀ yín o. Hello. Hello. Tó kọ́ ní ẹjú pé. Hello, ẹ̀ka ọ̀rọ̀. Ó kọ́ mi ní ìdáhùn ìyá nínú láti Abẹ́òkúta. Ìbéèrè yín. Ó sí àwọn dọ̀tí wa wájú ariwo fẹ́ lórí ìfàkùnkùn náà. Àìbéèrè tó ń jẹ́ béèrè ni pé tí obìnrin tó máa ń gba tí wá ti sàn. Tó máa ń gbajú ní. Tó bí bá ṣe fìyàm, ó bí wá ní ilé àsìkò Ramadan yìí, ó ṣe fìyàm. So ó wá ní ó ti wá ṣe fìyàm, ó ti wá di àsìkò ìṣúná so ó ti ó ti ṣe ló ti àlọ kí òun mọ́gìrì àwa dé lọ́yẹ̀ wá sẹ́kẹ̀ òun rí idol tó kò lè sọ pé àsìkò báyìí ní idol ti wá nígbà ìgbà tá a ṣírò tó bá lọ kí òun tàbí àrẹ́pọ̀ orí ìjẹ́ ti àbùkù ṣe ń bẹ̀ gbé nálàáfíà àdúgbò nálàáfíà hmm. ní ìmọ̀ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ní pé tí ọba ń ṣe àkáù ní north ní wọ́n wá sálùkọ́ ìfọ̀wá pọ̀rọ̀ èèyàn ajáde yọ lọ́jọ́ olùmọ̀wá pẹ́. alhamdulilayi obìnrin tí wọ́n ń ṣe siyam Ramadan tó sì jẹ́ pé ọba siyam yẹn ọba já lọ́jọ́ yẹn ó ti sínú ìgbà tó sínú tán tí bóyá nǹkan kan gbé lọ síbi tó ti fẹ́ tọ̀ wọ́n wá rí i pé nǹkan oṣù ti lè sọ pàtó ìgbà wo ni nǹkan wá wọ́n sọ pé tí ò bá ti fura kó ti wá ṣáájú kó tó di pa sínú ìgbà tó yẹ pẹ́yìn ìgbà tá a sínú ló tó rí àjẹ́ pé ẹ̀yìn ìgbà tá a sínú lọ́lọ́ nǹkan pípọ̀ wà. àmọ́ tó wá ti nífura kan mọ̀ pé nǹkan kan torí pé nǹkan oṣù ò lè jáde kọ́ máa ń nífura pé nǹkan kan jáde lára rẹ̀. Hmm. sò tó bá ti nífura mọ̀ pé ti jáde kó tó di kó sínú kò sí wàhálà sùyàmọ̀ ọjọ́ yẹn kò sínú ìtọ́ka. Hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìbéèrè wọn lẹ́ẹ̀kejì. wọ́n ní ah, ọ̀dà ẹja ṣe báyìí lọ́kọ́ ní o ìrántí mọ́. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Wọ́n máa bèèrè ara kàǹtì. Ìbéèrè yìí. Ẹ̀rọ pé ojú òní Islam ti lo ní ìrẹ̀ bímọ ní ìyàpọ̀ wọn wá máa tẹ́jọ bá àpéyàn. Kí ni ẹ̀rọ ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ kí ìyàpọ̀ wa máa wá fẹ́ ṣe kí ni? ní ó gbé ọtí. Lẹ́gbà tó jẹ́ pé ìyàwó ọmọ yẹn lè ó lè dájú àbí kò lè tuntun fún fúnra rẹ̀. And then secondly ni pé láti mọ̀ pé kò gbà ìgbà ní kí èèyàn máa yan òbí. Pé ó káyì kí èèyàn máa yan lẹ́nu. Ó káyì kí èèyàn máa ṣe kí ni? Lẹ́nu gbìn kí èèyàn máa yà wọ́n náà. Ó ti yé ó ti yé ó ti yé. Náà ṣe ìbéèrè wọn ni tó pé láti Ògùn State yẹn kejì omi pé tíyìn bá ń ṣe àṣkàrù lọ́wọ́ nínú mọ́ṣáláṣí. <laughs> tíyìn bá ń ṣe àṣkàrù nínú mọ́ṣáláṣí tálù aláwa já ṣé á lọ tún àlù aláwa ṣe ni àbí báwo irú àṣkàrù wo lẹ́ ń ṣe hmm. tó bá rí pé sọláàtì lẹ́ ń ṣe tálù aláwa ti já sọláàtì náà ti bàjẹ́ hmm. torí pé sọláàtì náà zikiri ni ọlọ́run lè dá wa ni wọ́n aqimi sọ̀lẹ́tẹ̀ lé zikiri máa gbé sọláàtì dúró láti rántí mi tó bá sì jẹ́ pé zikiri tẹ̀ ń ṣe alukur'ani lẹ́ ń ké ẹ sì gbé alukur'an yẹn lọ́wọ́ lẹ́yìn fi ń ṣe dékẹ̀ ẹ lọ tún àlùwàlá ṣe torí kẹ́ lè láǹfààní àti tún gbé lọ́wọ́ tẹ̀síwájú. àmọ́ àkàrà tẹ̀ ń ṣe bí subhanallah alhamdulilayi wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá kúwàtà illa billah àtàwọn gbólóhùn tọ́jọ́ bẹ́ẹ̀ lẹ́ ń wí ẹ bùkátà láti lọ tún àlùwàlá ṣe. ìyẹn lè wà nù mọ́ṣáláṣí láì jẹ́ kó lálùwàlá nígbà tó ṣe pé ńgbà tẹ kọ́kọ́ wọnú rẹ̀ ẹ ṣàlùwàlá lẹ fi ṣe tahiyatul masjid tí àlùwàlá bá wá já kò pé kẹ má ṣẹ́kù nù mọ́ṣáláṣí nígbà tí ètí ṣe jánábà tí èṣe haid lẹ́yìn ìjọba wọn ní àwọn bímọ ìyàpọ̀ wa ní àwọn bá yàn jóra nígbà tí èèyàn náà sì lè jó fúnra rẹ̀ ojú wọn ní islam fi wọ̀ tó bá ń ké jíjó ń bá pàtàkì fẹ́ni tó bímọ lópin ìgbà tí wọ́n bá ti lè jó fúnra rẹ̀ àbùrọ̀ wa jẹ́ kẹ́nìkan kọ́ máa bọ̀ jó ní téèyàn bá ti lè dá sí i kéèyàn máa ṣe fúnra ara rẹ̀ ni ní tó lè mú ọgbà pé kẹlòmí ọba ọjọ́ ìyẹn ni pé tí ìwọ ọba ti lè dájọ́ ẹlẹ́ẹ̀kejì o sì ní sí ara rẹ̀ lẹ̀ lọ́nà tẹ́nìkan fi máa rí ní tí ò yẹ kó rí nínú ara rẹ̀ tẹ̀tùkú bíi sóbìnrin hmm. obìnrin sóbìnrin náà ó ní nǹkan tí ọ̀tọ̀ ò rí lára rẹ̀. Hmm sòtọ́ máa fẹ́ bọ́ jókòó ní ìsìn wọ́n mọ ọgbọ́ jogba bí aṣọ ni èdè hmm. tí wọ́n sọ ń kun lẹ̀ wọ́n sì ara rẹ̀ lẹ̀ wọ́n á mọ ọgbọ́ jókòó hmm. torí pé nbà àti jẹ́yìn ọkọ rẹ̀ hmm. ọkọ rẹ̀ lọ́lẹ́tọ̀ọ́ sáti rí gbogbo ara rẹ̀ màmá tó bí ọkọ rẹ̀ lábẹ́ òfin ọlọ́run kò lẹ́tọ̀ọ́ sáti rí gbogbo ara rẹ̀ kájọ yé wa nítorí pé àwọn ìyá tó fẹ́ bá wọn jóra wọ́n múra kankan ni tó máa ń ṣàlàyé fún wọn gan wọn ní ìsìláàmù kíni ìsìláàmù kíni lẹ́nu ẹ̀ nígbà tí ìsìnkú ọ̀fẹ́ wọná rọrùn so nítorí òfin ọlọ́run kọjá gbogbo nọ́ńfẹ̀sì hmm. so nígbà tí ẹ bá ti lè dára rẹ̀ jó kí ni wàhálà náà rí hmm. naam. Uh, Adékúnlé Saheed láti. Uh, ẹ̀hán ní yíyan ìyàn lódì. ó ní ìgbà tí ẹ̀sìn islam ní àgbọ̀dọ̀ yan ìyàn lòdì. Hmm. so òfin ọlọ́run bá ní pé mùsùlùmí ò gbọ́dọ̀ yan mùsùlùmí lòdì nítorí pé jíjẹ́ ọmọ ẹ̀yà ó takò àyànra ẹni lódì láti mọ̀ pé ẹni tí ìṣe mùsùlùmí ti sọ ọmọ ẹ̀yà rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí ló fẹ́ mú ọyàn lódì ó gbọ́dọ̀ nítumà hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. Adékúnlé Saheed láti Òṣòdì wọ́n ní ǹjẹ́ imam tó síwájú ṣe sọ̀látù subh tó wá tún fẹ́ ṣe ṣùrùk yóò dúró ṣe é níbi tó ti dúró síwájú kírun fún àwọn èèyàn ni àbí yóò dúró sí àyè míì tó yàtọ̀ síbi tó ti ṣe imam nínú mọ́ṣáláṣí wọ́n tún ní èèyàn ṣe sọ̀látùlẹ̀ asr ni ó bá lọ ṣe rákà márùn pé báwo ni yóò ṣe ṣe àtúnṣe sọ̀láàtì yẹn. ìmáàmù tí ó fẹ́ dúró mọ́ṣáláṣí títí tó rùn fi yọ tó fi gbéra sókè ayé bí tó ti ṣe sọ láti lọ náà ti dúró hmm. kò sí ìyàtọ̀ láàrin imam àtẹ̀ǹtì èsè imam ṣùgbọ́n ká kíyèsí ìwọ tó ń ṣe imam fáwọn èèyàn tó bá ti sálámà ọ lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé ẹ̀yìn lọ́kọ̀ sáwọn èèyàn hmm. tó bá ti sọ pé astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram wàá kọjú sáwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀. Hmm. Aisha radiyallahu anha wọn lánàá bí sallallahu alayhi wa sallam tó bá fi lè sálámà ọwọ́ ọgbà tí máa fi sẹ́kù lẹ́ni tó kọjú sáà kíbla iná ní tó fi sàásì tẹ̀síwòlá mẹ́ta ìmáà máa ń tẹ̀sí láàmú dé parí tó bá ti ṣe bẹ́ẹ̀ yọ kọjú sáà tó ṣe sọ láti lẹ́yìn rẹ̀ a ti máa pé tó bá pa ṣùgbọ́n àníyàn àbí sọ láti lọ́mọ pé yàtọ̀ sí lẹ́yìn wàá ṣe la ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd yuhyi wa wa huwa ala kulli shay'in qadir lẹ́ẹ̀mẹ̀wá kó tó di pọ̀ kọjú sáwọn yẹn hmm. tó bá ti wá kọjú sáwọn èèyàn yẹn orí bẹ́ẹ̀ náà lọ wà títí tẹ́sí ti pé àwọn èèyàn tó ti sọ láti pẹ̀lú wọn àwọn ti ń lọ ọwọ́ afẹ́ wá dúró ní mọ́ṣáláṣí títí tí ó fi di pé òòrùn yọ ó gbéra sókè hmm. wàá padà kọjú sálùkìbìlà hmm. nígbà tó ṣe ìmáàmù mà o ti wà ní dánfó so wàá kọjú sálùkìbìlà wọ́n á máa bá àdìkárì rẹ lọ hmm. títí tó rùn fi ọ tó fi gbéra sókè. Hmm. wọ́n ní pé ẹ̀ma ti sọ̀rọ̀ àtàlà ní rákà márùn bóun ní ó ti sè tó bá pé títí tó fi ṣe tó fi pé márùn hmm. orí pọ̀ gbàgbé náà lọ wà wàá forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámù eléyìí nítorí pọ̀ sàlékún lórí sọ̀lá látàrí ìgbàgbé. ẹlọ́kọ̀ ni ẹlọ́run. sàlámù aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ̀ ni lọ́dún tó alá tí wọ́n rí lò ẹ jẹ́ kí á mú ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní ojú wo ni Islam fi wo kí èèyàn máa bẹ àwọn aláàfáà kí èèyàn máa bẹ wọn ládùúà wọ́n tún ní ṣé èèyàn lè ṣe sọ̀láàt lẹ́yìn imam tó máa ń dáwọ́ sílẹ̀ láti Èkó ni wọ́n ti béèrè. alhamdulilayi àwọn aláàfáà kẹ́ máa bẹ wọn ládùúà hmm. Islam ò gbà pé kí ìwọ fúnra rẹ kọ̀kọ̀ láti máa pe ọlọ́ hmm. kọ̀kọ̀ láti máa bẹ ọlọ́ hmm. nítorí pé ó wá nínú hadith wípé man la yas'alillah yaghdab alayhi ẹni tí ò bá máa tọrọ ní fẹ́ lọ́dọ̀ lọ ọlọ́run bó bínú sí hmm. nínú rìwáyà kan man la yad'u Allah yaghdab alayhi ẹni tí kì í bá ṣàdúà kọ́ máa pe ọlọ́run ọlọ́run bó bínú sí a sì mọ̀ pé bá ń họ yín kò lè họ́ dáa bí ẹni tí ẹ̀yìn ń hún. Hmm. tó ń bá fi kánà ti ẹ̀họ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n ní ẹni tí ń sunkún pọ́mọ òun kú hmm. kódà bí ẹni tó gbaṣẹ́ ẹ bá ní sunkún pọ́mọ kú hmm. torí ẹ̀ kó ń kálukú wa máa bẹ̀ lọ́n kọ́ máa pọ́ lọ́n kò burú lábẹ́ òfin ọlọ́run kó sọ fẹ́nìkan pé ẹ rántí mi nínú àdúrà yín ẹ má gbàgbé mi nínú àdúrà yín àmọ́ kò wá pa àwọn kankan gbà wọ́n ṣiṣẹ́ bíi kọ́ngílá ike wá ṣàdúrà fún mi bídí àná ọ̀tàkùn sunnah nabi Muhammad sallallahu alaihi wa sallam. ẹ lọ́kọ̀ yín o aleykum salaam wa rahmatulah ẹ̀rọ agbóhùn sókè dáadáa. orúkọ mi abrahamu abiyọlẹ láti sáré ogun mọ́sẹ̀. ìbéèrè yìí. à ń ṣe sàlátì lọ a ń ṣe àṣìṣe rákà kan àwa tí ẹlẹ́ẹ̀kejì àlùbárà ìmọ̀mù wa ìmọ̀ ẹlòmíràn wa bọ́ síbẹ̀ ṣé bí ayé àti ìmọ̀mù pé àgbà ìtìjà ní ẹlòmíràn ti bẹ̀rẹ̀ ní àbúrẹ́sẹ̀ bẹ̀rẹ̀ lómi ìbéèrè ẹlẹ́ẹ̀kejì à ń ṣe sàlátì lọ àwárí bí àpèpè tó ń bọ̀ àti ọ̀dọ̀ èèyàn tí èèyàn lè gbá àrùn ni àbí tí èèyàn ti àfihàn rẹ̀. wọ́n láwọn rí bí àkekì tí ń bọ̀. Eh, tí ọ̀lọ́ aláìmáàmù bá já hmm. ẹni tí ìmáàmù fà síwájú hmm. tí ìmáàmù bá ti ké fatiha tó ti dẹnu tó ti dẹnu lé súra àkẹ́sí ah, dandan pé pé wọ́n tó fà síwájú máa súra hmm. ní tó bá rọ̀ wọ́ lọ́rùn lọ́ka tó bá gbé kí fati àti ń kà lọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ni ìwọ tẹ̀síwájú láti arrahman rahim tòrò ní ti ké alhamdulilayi rabbil alamin níṣẹ́ ni wọ́n tún bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ lọ kò sí nǹkan tó burú mbẹ́ hmm. eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ hmm. wọ́n ní eléyìí sì pè fún kí gbogbo wa náà ká ní ìfura kájẹni tí ń fọkàn àtàrà sílọ̀ hmm. nítorí tá a bá fọkàn àtàrà sílọ̀ tó dára lásán hmm. òní mọ́nú tẹ wà wọ́n kà pọ̀ síwájú ni hmm. wọ́n wá máa béèrè kékeré bàbá yìí ní ṣe <laughs> so ẹ máa pé lẹ́yìn yọ bẹ̀sìn jẹ́ ká máa fọkàn àtàrà ká máa fi sílọ̀ wọ́n náà ń ṣe sọ láti lọ àwọn bá ara kèké kí ni káwọn ṣe ẹ pa ni tẹ bá ní nǹkan tẹ lè fi pa lọ́wọ́ ẹ dàbò ẹ ní ẹ fẹsẹ̀ lọ wa ẹ já sọ láti yín tẹ́ bá pátán kẹ́ wá tẹ̀síwájú pẹ̀lú sọláàtì yìí hmm. nínú àdéhìí tí Abu Dawud rahimahullah tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam ní uqtulul aswadayni fi salah ẹ máa pa méjèèjì lórí salah hmm. alhayyata wal aqrab hmm. àti ejò àti àkekè kódà kó sí lórí sọlá àti pa tá lè pa wọn pẹ̀lú páwa náà ti múra a ní níta lè fi lù wọn ani lọ́wọ́ tí ó bùkátà ká kú láyè tá a wà hmm. ní lúlù tí ò ní jọpá àti kú lórí sọ̀láàtì hmm. sọtẹ́ bá lè pa wọ́n bẹ́ẹ̀ ẹ pa wọ́n kẹsì tẹ̀síwájú pẹ̀lú sọ̀láàtì yín tẹ́ ẹ bá lè pa wọ́n bẹ́ẹ̀ ẹ já sọ̀láàtì yín kẹ́ ẹ pa wọ́n tán tẹ́ bá pa wọ́n tẹ́ kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ kẹ́ tún padà sídìí sọ̀láàtì yín lọ́tún. Hmm. wọ́n ní àwọn ṣe sọ̀láàtì ní mọ́ṣáláṣí ni àwọn bá gbé pátákó tí wọ́n fi ń gba fíṣẹ́bílì là síwájú àmọ́ nígbà tí àwọn sálámù tán ni àwọn bàbá kan bá pe àwọn níjà wípé kò nílò kí àwọn tún gbé nǹkan kan síwájú náà wípé tí àwọn bá ti náwó síwájú fi dí ọ̀nà mọ́ ẹni tó bá fẹ́ gba wájú sọ láti àwọn kọjá wípé ó ti tó àti pé ibi tí ọwọ́ àwọn bá tẹ̀ wá gùn wá táwọn bá nà lé ó ti tó ní táwọn lè fi díjàgà wípé kéèyàn má gba wájú sọ láti àwọn kọjá wípé ǹjẹ́ eléyìí ó ṣe déédéé. kò rí bẹ́ẹ̀ èrò orí làwọn sọ èrò orí lásán wọn sọ báyà tí wọ́n fi bínú ni pé kí ni gba fífẹ̀fílì láìpẹ́ gbé so báyà tó jẹ́ kí wọ́n bínú nù. ẹ lọ́kọ̀ yín o. ó kọ́ ní bá agbóhùnsókè dáadáa. Ah, faruk láti kò ní sá. ìbéèrè yín. ìbéèrè yín. Ah, ó ló gbárí o àgbọ̀yìn ah, máa o ìdájọ́ tí ń bẹ fẹ́ tó bá ní tí wọ́n ṣàròyìn róye. ẹni kí ni ìdájọ́ tó bá bẹ fẹ́ tó bá ń ṣe ròyìn róye. bẹ́ẹ̀ni. tọ padà. ǹjọ́ ìdájọ́ tó wà fún ni pé ó ti sọra lè fún àṣetán hmm. àṣetán ó ti bẹ̀rẹ̀ sí ní fi àlámàrí rẹ̀ ṣeré hmm. yóò sì fẹ́ bá jábí tí ò dáa hmm. torí rẹ̀ kó tètè gbára rẹ̀ lágbàtàn wàá nípinnu lẹ́mìí rẹ̀ gbogbo ń tọ́ bá ti ṣe ọ́ ìyẹn lọ tábà ní ìsìn ṣètò ni ó tún sọ pé ọmọ tábà mo ti tábà <laughs> so sàlù alákẹ́ ó sọ pé ó sàlù àmọ́ ti ṣe hmm. so títí tọ́lọ́ wọn fi mí kó borí rẹ̀. Hmm. naam jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹnu ró lónìí inṣàlá ọ̀la lásìkò máa pàdé lórí ètò tí àfihàn lè fi kò fi dín ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ti ṣe agbátẹrù ètò àti wọ́n ṣe agbátẹrù ètò yìí jazakumullahu khairan ọlọ́ba yóò bá fi san ẹ̀sìn lórí láyé àti lọ́jọ́ àgbìn mẹ́lìkìyàmà ọpọ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọjọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti gbà yí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmúná láti òkè àdó akíntọ́lá tí wọ́n dìjọ́ pọ̀ ọ̀rìn wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ broda abdulwadud àti afa mustapha tí wọ́n dìjọba jazakumullahu khairan ọ̀làdùnúbẹ̀lẹ̀ olóko mi títí ọ̀la òde náà tààkù àdìyẹ nínú mọ̀ tí wà ní kíkí ọ̀la títí ọ̀la káàtùmọ̀ kíra wa nínú ọgbà aljanna insha allah pípẹ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد One zero one. Which one?